lánlá ẹwà òun náà ní àtìsínà àgbèrè àgbèrè nínú wọn pè lágbèrè náà tá a lẹ́nu ìdájọ́ ọ̀gá làyẹ̀ fún ni wọ́n bá ní àtìsínà ni wọ́n pè bẹ́ẹ̀ náà. Quem é mais?

òun ni kéèyàn mú ara ọkùnrin kó wọlé sí abẹ́ obìnrin tí òṣèlú nínú ìṣẹ̀lẹ̀ ẹ mọ̀ pé àgbèrè lọ́dọ̀ àwọn ìjọba nàìjíríà tó ní nàìjíríà òun ni ìbálò ìbálòpọ̀ tó tọ́wájú pé ìlẹ̀ lọ sí ọjà aláfẹ́wọ́n téèyàn rí ọmọ kan tí ojú rẹ̀ ń sáná sí yìí ìyẹn wá sọ níbi ìyá lọ sí ọ̀sẹ̀ ìdí ọgbà tí mo bá ọba ti tẹ̀lé e, ọba gbà lẹ́rọ sẹ́mọ̀ pé nínú òfin nàìjíríà nígbà ṣe àgbè ìkọ́ èyí ṣe tipátipá. ọ̀rọ̀ bó ti yé ṣùgbọ́n nínú ilé gbúra wọn sọ̀rọ̀ pé kí ni ó ti àgbèrè. nítorí wípé ara rẹ̀ tó wọlé síbi tó wọlé sí yẹn ìṣèlú tọ́tọ́ nínú làkà ìṣẹ̀lẹ̀ à nítorí pé kò ní ìṣù tó yẹ. ọ̀rọ̀ tó ti bẹ́ẹ̀ ń lọ pé lábẹ́rẹ́ yìí. abẹ́rẹ́ yìí ẹ̀ṣẹ̀ ní ńlá náà látọ̀ pé àdìsẹ́ ìrọ́tú àdìsẹ́rọ́tú àdìsẹ́nà. ẹ̀ṣẹ̀ ní ńlá kẹwàá ń lábẹ́rẹ́ yìí. ní máa tura wọn lọ apá kan àgbèrè a máa tura wọn lọ òun ló fà ní ọba adẹ́dà sọ wípé wọn lára sẹkọrọ bó dínà nínú àyà àkọ́kọ́ nípa àwọn ẹ̀kọ́ méjìdínlógún sọ́dọ̀ ìsìlára àyà tàbí tù òmùlùbá ọlọ́run wọn lára sẹkọrọ bó dínà ẹ má sùn má gbèrè iná ṣíṣe ẹ má fi ara yín síbi tí kò tọ́ ìnáwó ká ẹ máa ṣe ṣáta lórí bàjẹ́ wọ́n sá àkàbílà ó dẹ̀ tún jẹ́ ọ̀nà tó burú àgbájú lọ́ngbà tí ọba ní irun tíṣẹ̀ rí apẹ̀ ní lórí ẹ̀ ẹ̀ wọ́n àwọn mílì wọ́n máa tẹ̀sẹ̀ òun lọ́nà tẹ̀bí àkókò ti dàní ẹ̀ máa fẹ́ fẹ́ra wa ìgbà tẹ́ wá dàní ẹ̀ rẹ̀ ńkọ́. àwọn ẹ̀ ìdílé ní kúkú padà fẹ́ tọ́ bá yá. lọ́wọ́ fi ń sa yẹn rẹ̀ láì sí ìdíyè àbúrò yìí. àwọn míì ti sún mẹ́ bojú tán fún ṣerú nǹkan bẹ́ẹ̀ kí ká lọ bẹ̀ lọ lọ. pépé yóò sì ti obìnrin yẹ́mẹ́yẹ́mẹ́ kó jẹ́ tó di pé wọ́n lọ parí gbogbo ọ̀rọ̀ pátápátá lọ́dọ̀ àwọn ẹni tó di.

kò ọlọ ọjọ ọjọ́ tí o ní ebi kò àwọn yẹn tẹ̀sí máa dé kò káàtà sí kò sí jọ ẹni jọ dị kẹyà náà kò ní sí ká ọba yẹn àwọn ẹni méje wà síbẹ̀ yẹn lẹ́yìn méje akọ sínú wọn ọkùnrin kan tó ṣe yé pé obìnrin tọ́ bá lásán ọ̀rọ̀ ni torí a ṣe mọ̀ pé wọ́n bá mú obìnrin kan lọ́wọ́ pátáwà níwájú tí wọ́n bá ń pè wá ní kọ̀ọ̀kan wọlé pẹ̀lú tani ọgbà tí wọ́n bá padà gbé náà sí jàjáde ha ha ha láàmà jù tọ́lá àwọn ẹni tí wọ́n làwọn gbà láàrin wa láàpọ̀jù tí wọ́n bá dá padà wá béèrè pé bó ló ti jẹ́ à máa padà yẹjú yòókù á máa kọ́ lẹ́sìn lọ́nìí lélẹ́yìn ẹ̀fẹ́ kọ́lá kìí máa ṣe mùsùlùmí àní bẹ́ẹ̀ ni ìkéde máa mọ́ ìbọn lójú rẹ̀ ń tẹ́lẹ̀ ní sánẹ́yìn. tó nípa bẹ́ẹ̀ ẹnì kan náà àwọn ẹni méjì yẹn wọn lárakùnrin tó bẹ̀rẹ̀ ká tó nípò tó lówó àwọn àpò tí kò àwọn òun ṣe ẹ ọ̀tọ̀ ọkùnrin yẹn dẹ̀ sọ fún pé ní àtàkùn lọ́ọ̀ ìyẹn báyọ̀ lọ kọ̀ọ̀tà àjọ tí gbàgbé ìtàn àbí ìlà yọ̀ tó àlẹ́ ìsọ̀rọ̀ àtàlámù àìlà àdébìyàn náà ní ẹ̀ náà ti fọ̀kùn sàlíhà ìwé kò sí ohun tọ́jọ́. à ìyàwó ọ̀gá mi bí èsì ìyàwó ọ̀gá mi náà sọ nígbà tí òfin ìdí kílẹ̀ á ní wá sí ọ̀tàkì náà nìyá ti lérí sẹ́jọ́ yẹn ìgbà padà rí bí ohun tó ṣe kò sí ohun tọ́rọ̀ sí mẹ́. ọ̀nà tó gbà pé ohun tó ṣe ọ̀rọ̀ sí ni pé òun rí ìkẹ́kọ̀ọ́ da òun dẹ̀ fẹ́ kọ́ jẹ́ tòun. gbogbo ẹni tẹ́lẹ̀ bá bí àhá ah, ah, pé kí lòun bá jí ọba tó ké sáwọn náà àpèjẹ́ ọ wọn bá gé gbogbo ọwọ́ wọn tán lórí pé Yusuf wa sọ fífi ń ṣiṣẹ́ ilé kọ́lọ̀ ti wọn ẹkú àpèjẹ́ o lùmọ́ bá rí ọwọ́ wọn dàtú tán ìgbà wọn sọ̀rọ̀ wọn ìnìhàdà ilẹ̀ mọ́lẹ́kùn kẹrin kódà tí ọba jẹ́ mọ̀lẹ́kà kan èyí tó tún lápọ̀lé nù mọ̀lẹ́kà ni ọ̀jẹ̀. ìyá tẹ̀ wá bínú tẹ́tẹ́ náà kí wọ́n á tẹ̀ wá sàlàyé fún òdodo bí fojú ẹ̀ èmi kékeré mo ní wọ́n á tẹ̀ nǹkan yẹn wò. ọ̀dà tí ò bá ti wá ṣe là yóò ti jàdá yóò sì wẹ̀ wọ̀n. ọ̀làyẹ̀kú náà mí náà fún àbẹ̀rẹ̀ ó dẹ̀ máa wà àrẹ́bí ló sùn àní sọ̀rọ̀ àtọ̀tọ̀ lọ́dún yà téèyàn ni àti ìdìbò àhàbò ìlàjà. lẹ́yìn náà yẹn sọ bẹ́ẹ̀. ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n ni kẹ́ mo nífẹ̀ẹ́ sí ju tẹ́ pè mí lọ fẹ́ tí wọ́n á tẹ̀ mí lọ. kótó padà wá bẹ̀ wọn ẹ̀wọ̀n tọ́lọ̀ padà ti sẹ̀sán fún abẹ́ láyé lọ́sọ̀ àlẹ́ sọ́láàtù sọ́láàmù pẹ̀lú sọ́lọ́dọ̀ kò ní lè sìn náà. ẹni yóò tọ́ bá ti sìn ẹ́ káàrà mú nítorí kájúwèrè ti máa wáyé ìdíje ọlọ́run tó fi àwọn àṣàrà ṣàbá fún àdéhùn àtúnlẹ̀ ìdùnnà ṣàwọn ọjọ́ ọjọ́ ọlọ́run kàlá ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀ńtọ́ bá ti lágbára àti fẹ́mi sun yín kọlọ fẹ́yàwó torí ìfẹ́yàwó yẹn àwọn tó lè bá sọ ààrẹ ju yẹn lẹ̀ ọ̀rẹ́ lómi ní nítorí àìníyàwó ẹ̀ irú àwọn ẹni ọlọ́run tọ́jú kó wájú wa ẹ̀ ó sì mọ iye àwọn ẹni tí kọ́lọ̀ wọn rí bákan nínú wọn. mo ń tó ìjọ yóò yanjọ rẹ̀ tọ́ba kò jòkó ta wà yìí náà yóò tún wọlé gbẹ lójúkú rẹ̀ títí máa ń wọlé náà. ìfẹ́yàwó yẹn adéníyàn lè rẹ dúnlẹ̀ á sì sọ àbẹ́yẹn ǹjẹ́ bí yẹn tó ṣe kó ṣe. ìwé ní ọba alágbára ní ọlọ́run ní kọ́ máa gba awẹ́ o àwẹ̀ yẹn ló máa máa sọ kó níbi pálapàla. ká tó gbàgbé nínú kẹsì á padà máa sọ fún wa ìkẹ́sà àwọn ẹni mẹ́ta tọ́lọ́wọ́n ní bá kò ní fọ wọn mọ́ kò ní wò wọn wọ́n sì di àdìta ní kiro ọjà kọ àgbàlagbà tó ti di akẹ́wọ́ ọ̀yà onísìnà. sọ̀tọ̀ níbẹ̀ tábà lè sọ abẹ́ wa ọlọ́lá tó pọ̀ àkọ́kọ́ ní ọlá àlùfàlà ẹ má gbàgbé àyà sábì mọ̀mí náà wáyé kọ́ sọ abẹ́ yẹn tó ti pé ìyàwó ẹ̀ nìkan ló ń lò ó. kọ́nà bọ́ sànú àwọn àtàwọ̀ ọ̀bẹ òbí yìí ọ̀rọ̀ ẹlòmíì dị ìní mẹ́ta láàrin wa báyìí ojú ìlú ọjọ́ ìlú wa sáré sáwọn òbí agbára àti mẹ́ta yẹn. èmi báwọn ó ti máa sọ fún mi àti ewu náà mo ti rí ní náà àdáni kan ní ojú ó tún máa tó bá tún ti bọ́ ọ̀tá náà agbára mẹ́ta tọ́ba ti gbé tí ọba ti rí gbé adúlọ̀ ọ̀fúnjẹ àfúnṣẹ́sì ẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ti rí. ẹ̀yìn bá ṣe sọ abẹ́ èrè jẹ́ bẹ́ẹ̀ nísàtò mọ̀mìnà ọlọ́run ní ọjà áfúlá ẹ̀dínwó mọ̀mìnà àwọn ọmọ mi ní ti jèrè nígbà tó bẹ̀rẹ̀ sí dá fọ́n fáwọn ọmọ mi ní ẹ̀sẹ̀ ọjà kọ yìí pé iná mú lè foró di káàkiri àwọn tó wọ́n sọ abẹ́ wọn ayé àjọpá tètè tí wọ́n bá tẹ̀ lu abẹ́ wọn ìyàwó wọn náà máa lò ó. kí ni mo ló burú? tọ́wọ́ epo ju òkè tó fẹ́ dọ̀ọ́lá wọ́n kẹ́ sọ pé ó má sì láyé ó ní àá kò sí ibi iṣẹ́ kò sí ṣọ́ọ̀bù kankan lónìí kí ló dé? ààrẹ lọ ṣọ́ọ̀bù lónìí ẹ̀ lọ ṣọ́ọ̀bù lónìí a sì láwọn fẹ́ ó pọ̀ kẹta fẹ́sì kò sí ṣọ́ọ̀bù lónìí àti àwọn ti gbọ́ omi tó ń náà fẹ́ sórí rẹ̀ tó lágbàá kà jẹ́ àwọn oníwàlà ń kọ́ tó máa láwọn wà òbí tó fẹ́ lágbàáyé àti ẹ̀sìn òtítọ́ níjọ́ tẹ bá padà lọ́wọ́ ọlọ́run ọ̀fọ̀ àgbàkà tí mo ta bá rí bẹ́ẹ̀ àwọn obìnrin dáadáa nìyẹn irúfẹ́ níbẹ̀ ti tè nínú èrè lọ́wọ́ àmì kéèyàn sọ abẹ́ àti fún ẹlẹ́tọ̀ rẹ̀ àwọn ní hadithi àti ìwé tó ti dọ́lọ́ sọ pé tóbìnrin bá kí ọwọ́ wọn á sọ fún mi nìyẹn pé kọ́sẹ́ náà ọ̀nà tó bá wù wọlé náà ọ̀nà mẹ́jọ àlùjáde nínú alábọ̀ àti ìka abálẹ̀ ojú ọlọ́run sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ó ti kalẹ̀ ní yòówù tó ti bẹ́ fún mi láti yè lé pé mo bí ọjà di lẹ́nu òun rere mi. ṣé mo pé ibi tí èèyàn ti ń ṣàgbákò ọ̀nà méjì yòówù méjì ní òwò ẹnu àti kíni àtàbẹ́. ìhun tó wọ́n ọ̀dẹ̀ tó ra bí òun ti dáadáa ẹni ọba lè fi ní lọ́kàn kalẹ̀ pé òun tó wọ́n ọ̀sẹ̀ nìyẹn. adumanu lahu aljanna èmi náà ọdẹ fún láti èdè bóyá wà ní jẹun nínú ẹ̀sán tó wà bẹ́ẹ̀ bíi torí bẹ́ẹ̀ ẹ ká sọ ara wa kó o níbi ìfàlàfàlà ó tó wá wa nínú bí ìwà àbẹ̀rẹ̀ tó láti sọ̀ra مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذابا الله سبحانه وتعالى nígbà tí ó ròyìn àwọn ẹrú ọlọ́wọ́n ọba àjọkẹ́ ayé bíkẹ́ àwọn ẹni náà nínú ìròyìn wọn. òun la tó ṣe pé láàyè àti àwọn ọ̀nà àmọ́ àmọ́ ní ìlà àti àkàtà wọn yẹ fi ọlọ́run tẹ kọ́ tún pé nǹkan mi wọn yẹ béèrè lọ́wọ́ ọlọ́run tẹ kọ́ tún máa lọ bí nǹkan mi wọn yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ ọlọ́run kọ́ tún máa bẹ̀rù nǹkan mi wọn ní máa rẹ̀ kí ọlọ́run kọ́ tún rẹ̀ nǹkan mi. àwọn ẹni yẹn wọn yẹ tún pa ẹ̀mí tó ṣe wọ̀ àyàfi lọ́nà ẹ̀sọ́ ẹ̀wọ̀n fẹ́ni tí wọ́n lè pa nínú òfin ẹ̀sìn ọ̀lẹ́ńdọ́fà ẹ̀ ni wọ́n ní lọ sẹ́ríà àbí aṣẹ́wó lọ́kùnrin lómìnrin láti lọ́kọ̀ láti láyà láti lọ sẹ̀ríà àbẹ́ni tó ṣe ń jẹ ní láti lọ sẹ̀ríà. wọ́n náà yà sínú àwọn ẹ̀rọ ọlọ́run bá jọ bí ayélujára ni wọ́n yẹ kó ṣe kò tọ́. wọ́n ègbé ara wọn síbi sí ọ̀tọ̀ nù sẹ̀ríà. wọ́n mọ̀ iye fà á dáadé ẹ̀tọ́ bá ti kẹ́kẹ́ àwọn kẹta kálẹ̀ ìyẹn kọ́ ẹ̀fẹ́ àmà ó fi ẹ̀rí pé àti ọ̀daràn lẹni tó bá ṣàgbèrè ẹ̀rẹ́ ṣe mo fẹ́ tu sinú lọ ní àwọn tí wọ́n pa yẹn ń kọ́ á ẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí tó ṣe tu sinú lọ ní ọ̀sẹ̀ ṣe ìwọ ọ̀dọ́mọkùnrin jọ̀dá ṣé sinú wa rọ ibìkan náà lọ́nà òṣèkèrè burúkú ní ibìkan náà ọ̀sọ̀lẹ̀ àpọ̀ wà bẹ̀ tá a bá fẹ́ sọ ìnira àti pálapàla aburú náà wà ní ọ̀sẹ̀ ọ̀dọ́kùnrin kan ọ̀dọ́mọkùnrin kan sọ fún ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ́lọ́ tí wọ́n fẹ́ kọ́ yọ̀ǹda fún mi kí n máa ṣe sìn mẹ́ta yìí. sáṣẹ̀ buwọ́lù ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ́lọ́ ọmọkùnrin wa ẹgbẹ́ wà fáà kan jà àdíjẹ́ ẹ̀ tàdí. àwọn ọmọ jẹ́ àti tẹ́fún mi náà kìí ṣe ibi tó ìṣẹ́ ọlọ́run ti gbọ́rọ̀ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn náà wọn bẹ gbó ẹni láyé lọ́dọ̀ yóò wọn ṣe ń dùn dàní àǹtí ẹ̀ ńkọ́ òníràrà ọmọbìnrin ẹ̀ ńkọ́ bóòlù ti fẹ́ yẹn náà àwọn yòókù náà fẹ́ bẹ́ẹ̀ ẹ wo ìbánisọ̀rọ̀ tí ó tú yẹn lára àwọn yòókù náà fẹ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ẹ̀yẹ ká náà lọ ní òkúrò ọwọ́ abẹ́ ìfẹ́ lọ́wọ́ fún kí ọlọ́run dákùnbá yọ ọ̀sìn lẹ́kọ̀ọ́ lójú ẹ̀ ẹni ọba sì kẹnu pálapàla ọsẹ bọ ni ó báyàn ni ó ságbére ni ìyẹn ń fọ asáàmọ ẹsẹ máa jẹ tó ń tọ tọba ẹlẹsẹ yẹn tọlọmọba bẹ jẹ lódìdí ìyá rẹ kí o túbà yọdọ àkùtọ. ọlọ́run la máa dìpele á dìpele ìyàfúnjọ́sìn dàpẹ̀yàmù wọ̀nyá kúlọ̀ ní bíi mọ̀hánì àtúwà gbére nínú ìyá yẹn muhana lẹ́nu tá a máa mẹ́sẹ̀ àyẹ̀ fẹ́rẹ́ rẹ̀ ọlọ́wọ́ ni ilẹ̀ mọ̀tà àfẹ́sọ́ máa mú tó àti kí yẹn sọ mẹ́rin ni ó sì máa yọ pé àtẹ́sẹ̀ ńlá lágbèrè torí tí ọba jẹ́sẹ̀ ńlá ni kí lọ́ fàyà wọn lọ́ máa fàyà yé o ìyá àtijọ́ fi nà ẹ̀yà mọ̀ nínú nǹkan tó fi yé wáyé pé ẹ̀ṣẹ̀ tó burú gbà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun ni sìnẹ́wà ló tún já sí pé ìyá tó ń bẹ lórí ẹ̀ láyé gẹ. ó tiẹ̀ tó níjọ́ fi dàlù kìyà ibi wọn bá ti lò ní ẹ̀sìn ẹ̀mọ̀ fún níjìyà ọlọ́run sọ fún anúfàtún náà àyà kejì ọlọ́run ní àzàníyàtú. ولا تأخذكم بهما رأفة في دين الله كنتم تؤمنون بالله واليوم الآخر فليشهد عذاب طائفة من المسلمين. Ọlọ́run ní Azaniya àwọn aláṣẹwó olómìnira àtẹni tí máa tí máa jẹ́ ọ̀gá jù nínú wa pálapàla ìlú abẹ́ lòkulò àtàwọn obìnrin nítorí pé ìkọ́kọ́ dá akọ́tọ́lọ́ dápọ̀ àwọn obìnrin báyìí ọ̀yẹ̀ pé iṣẹ́ táwọn obìnrin tẹ̀lé máa ń jókòó sí fífọ́ ìsinmi ní ọgbọ́n rómi. ẹ̀yin náà dẹ̀ máa màmọ́ dájú yàn ìbẹ́ yìí rí bí wọ́n ti ń múra káàkiri. kí ni ìtumọ̀ rẹ̀? ìdí ẹ wá sí ìlànà náà. ìyá ẹgbọ́kùnrin tí ọba lè mára dúró báyìí àká òun náà wò pé àmọ́ ah, ah, lórí báyìí ẹ̀yin òwò ojú ẹ̀ wò ẹ̀ wò bóun láàdìlà àdìlà àwọn aṣẹ́wó àti lọ́kùnrin lọ́wọ́ yín bá bà ọ́ tẹ́ẹ̀tì ń lò fi ṣẹ̀rí à fáṣílẹ̀ ló kún lẹ́wọ̀ àhílẹ̀ mi ní kó máa mi àtẹ̀tẹ̀ ìjà wọ́n bá fi ìbálòpẹ̀ lára wọn ìbálòpọ̀ lọ ẹ fún wọn ní jáde ọgọ́rùn-ún ìbọ̀bọ̀ ọ̀bọ̀bọ̀ ẹ fi lu awọ wọn. ولا تأخذكم بهم بهما رأفة في دين الله àánú ọgbọ́dọ̀ gbé yín في دين الله أي في حكم الله nínú ìdájọ́ náà torí ta bá dàpọ̀ àdìs ó lè túmọ̀ àlìjẹsà ó lè túmọ̀ àlìkìláàmù ní túmọ̀ àlìjẹsà ọlọ́ni máa lè yẹ̀wò bìtì olùkàkọ́jẹ́ atúmọ̀túmọ̀ àlìkìláàmù ibi táwọn sọ̀rọ̀ mọ́kù lè sí iná láwùjọ sọ́tù bẹ̀yìn ó lè túmọ̀ àlìkìláàmù bí irú eléyìí. ولا تأخذكم بهما رأفة في دين الله ọgọ́dọ̀ gbá imú àádú pẹ̀lú àwọn aláṣẹwọ́ méjèèjì yẹn nínú ẹ̀sìn ọlọ́run èyí kò ń tó tó nínú nàìjíríà tẹ́ ẹ bá sọ lọ́wọ́ lọ. ìyá àti ọ̀rọ̀ adínkù pẹ̀lú lóòótọ́ ẹ̀lú wọn tẹ́ bá gbọ́ lọ́wọ́ gbọ́ tẹ́ gbọ́jọ́ ọ̀sẹ̀ ìgbọ́. wàlíyé àdè àdè àbáwò àtọ̀ ìfàtọ́ mìíràn mìíràn kọjá bí báwọn ìkọ̀kẹ́ náà nígbà tó tó lórí ẹ̀sìn máa gẹ́ ní ìyàtẹ̀tẹ̀ ti jẹ wọn kọ́ máa jẹ kọ́ ẹ̀rí ẹ̀rí àwọn ọ̀rẹ́lẹ̀ náà wọ́n ti tẹ̀lé yà àtẹ olómìnira àti lọ́mọrin láyé nígbà tí wọ́n bá jẹ́ àpọ́n tí wọ́n lè lọ́kọ tí wọ́n lè láyà òun ni ká ti bí lálọ́ ọgọ́rùn-ún yẹn fún wọn ṣùgbọ́n tí wọ́n bá ti lọ́kọ tán láyà kódà kọ́tẹ́ ẹ̀ka ni wọ́n tà sí pọ̀ pẹ̀lú obìnrin rí òun náà ti dẹni tọ́lọ́kọ nìyẹn àbó ti dẹni tọ́láyà fa ìdìnnàgùnmọ́ yóò rí jama ní mílíkì dárọ́ wọ́n kà wọ́n lóko báyìí ìlà àjẹmúta wọ́n máa gbá wọn lóko yẹn ẹ̀ bàbá wọn lórí wọn mọ́lẹ̀ wọ́n yọ orí wọn nìkan kà sódà tó má máa sákàkì àbí wọ́n máa jà kòkòrò tuntun ọ̀rọ̀ bó ṣe wọ́n máa wọ́n máa gba lóko lórí bójú nílẹ̀ nínú súnà ní alátọ̀dà tẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ọ̀rọ̀ di wọ́n wá jáde pé nìyẹn orí ìyá ìṣẹ́ láyé wọ́n sì láì gba táwọn tọ́ńtọ̀ wọn jẹ ní àtúnná lèsì yá fi mí náà rí bàtán iná òun ni ọ̀jẹ̀ ó ti wá nù ọ̀dọ́gbò ọ̀rùn wọn lọ́wọ́ àti òṣèlú àtàbẹ̀ tó sábìyèsí nǹkan tí a tó fi lórí ẹ̀. ìjì àtàyè ni. bákan náà ó tún rìn lẹ̀ ìgbésẹ̀ rí aláṣẹ́wó ìmọ̀ nílé ó ti o. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àtàláwọ̀ ní la yá sí záàlì fún iná yá sí ọ̀dọ̀ ọmọ mi. ẹni tí ń ṣe sílẹ̀ òní máa ṣe sílẹ̀ nígbà tó ń ṣe lọ́wọ́ nígbà tó ẹ̀dẹ̀ pé sáré. àdéhùn lọ bẹ́ẹ̀ ni mọ̀hájú ṣáà yìí bùnẹ́gàn nìyẹn. bákan náà òṣìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ lọ́wọ́ àṣàlá fẹ́rí péyà ni ìmọ̀ nìrẹ̀ òtún pé máa ń sọ orígbó ṣe pàlàpàlà. ìkejì nínú ìyá téèyàn tó ti ń jẹ láyé bíbà yìí kó tó tẹ̀ ẹ̀kan tọ̀hún tó bá kú. òun náà ní ilé ìdàgbẹ́ni là ẹrú bá ti sìn náà. ìgbàgbọ́ máa jáde lára ẹ̀ láì. tó wọn lè sọrí ìmọ̀nì yẹn máa dà gẹ́gẹ́ bíi kíni o kàfíìlà á máa dàbí ọ̀bùrẹ́là ẹ òjì lórí ẹ ọ̀yìnbá kọ́tà àmìnà tó bá ti wá sọ́ọ̀bù pálapàla yẹn rọ́jà ilé yẹn ìmọ̀ sẹ́ni pé tí ẹ̀gẹ́ ti ń ba aláyé bíbà ìgbàgbọ́ rẹ̀ wá padà sí lára àdìsí eléyọ̀ lálàáfíà àwọn ni pé bí ẹ bá ti sìn náà kó mu sí imọ́ ni máa yọ lára bí kéèyàn bọ́ sọ lọ́rùn ọ̀la làjà. nínú ìyá tí ń bẹ fún aláfẹ́wù òun lè dájú pé nù hadith lẹ́kẹ̀ẹ́ pé aláwọ̀ ẹni mẹ́ta kẹ́mbẹ́ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ jọ́ gbẹdà fẹ́yà kò ní sójú àdó wọn kò ní fọ̀ wọn mọ́ wọn fi di àtìta ní sí ìròyìn. àkọ́kọ́ sọ́jà kọ́ńpẹ́ ní ṣe é fún zaa ẹni tó ti dàgbà sí fún sàgbèrè. àgbàlagbà ni ọ̀tọ̀ yẹn ló ń lù ṣe wọn wọ́n ròyìn bàbá kan ó sì fẹ́ wọ hundred years àwọn ọmọ kéèké bí àwọn ọmọ mẹ́wàá tí wọ́n bá kiri gbúgbúrú àtẹ̀pà àtẹ̀já yóò sì mọ ọmọ wọlé yóò máa lọ sí pàtó pẹ̀lú wọn. ìyá mẹ́rin ní bẹ fún èèyàn bẹ́ẹ̀. kódà fẹ́ gbà wá mi ó sọ pé ní bẹ́ẹ̀ ẹni tó jọba ti parọ́ àti òtòṣì tó yọ níbi ìraga. àlẹ́ tuntun wa ń gbó mi òun náà ní ẹni tí ò ẹni dáadáa yóò fi tó fi lábúrò rìn rẹ̀ láàrin nípa ìyàwó ẹ̀ lóò ló dé lérin lẹ̀ bí ẹni tó ń sọ pé ní ẹ̀ máa fa ìyàwó òun lọ́wọ́ ìwọ́n ní kí ìyàwó òun kọ́ máa gbé ru akọ oúnjẹ káàkiri níbi òde òkú tí wọ́n ti nu bá fi ọ̀sẹ̀ wọn ní kọ́ máa lọ gbé fún àwọn bàbá bá lé nígbà wọn fẹ́ nǹkan. èkéyàn mú ìyàwó ẹ̀ kéyàn máa bò lójú kó ní ọmọ awo aṣọ ìkólẹ́kùn tó ké káàkiri tàbí káwọn ẹbí lè máa wẹ́wọ́ sí la wọ́n fi láburú rinlẹ̀ nípa ara rẹ̀ rẹ̀. àbẹ́ni tí olówó lára bí wéyí ti máa ń tẹ̀lé ńlẹ̀ ìṣúná ìgbé ọ kíyàwó mi ni nítorí pé wọ́n bà á lọ́wọ́ láàrínlá àdìsọ. ìgbà ṣé ìyàwó mi ọmọ àbọ̀ wá lọ́rẹ̀ kọ́ wá sùn lọ́dọ̀ yín á. Ah. wọ́n fi dín ra ọ̀rẹ́ ìyàwó ta fẹ́ mi lọ́la ẹ̀fọ́ àwọn ọ̀kẹ́ máa ṣe ẹ ọ̀pọ̀ làdẹ̀ la fẹ́ sùn ní yẹn ẹ gbọ́dọ̀ sùn lọ́dẹ̀ bákan náà nù àwọn àhàdì ànábì sọlọ wà sọlọ nù àhàdì kàtúlẹ̀ nù sàwọn tó ní mọ́tò gbèrè òṣìṣẹ́ ọlọ ẹsẹ̀ olóṣòwò jùlọ dọ̀rọ̀ wọn bí bẹ́ẹ̀ kó ń fi nǹkan mí kéjọ náà wọn bá nù jọ ọlọ́run lọ́dẹ̀ dáa. Ah, ọlọ́run sọ pé yẹn tóbi ewu tó ló tóbi oníbẹ̀ ni kò pọ̀ wọn ẹ ọ̀fẹ́ kọ́ jẹun pẹ̀lú ẹ̀. afọwọ́ ni mo tún lè gbé olótóbi oníbẹ̀ ni à ń tẹ́sí ni àbí alẹ́ láti dá rẹ̀. ìyàwó àdúgbò kan máa fẹ́ ìyàwó aládùúgbò ẹ̀ kan fẹ́. obìnrin yóò wá sọ aṣọ ní báyìí òun ṣe ń tò lọ́sùn fún òun ṣe ń tò sí bí báyìí à ẹni bí ni ẹ̀. ìhun tó ń tẹ̀ ń sọ wéré ni wọ́n bá ti ń lò fún ẹ̀sìn wá sí ọjọ́ wọ́n ṣe ń bo lórí jìnnà tó ń ṣe sí yẹn ó wù í lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mójú náà láwọn ìwà bàbá tí wàá wù í tó wáyé kó o ti fi wà lé ọkọ̀ tó máa ṣe sí jìnnà ẹ̀ àwọn ó ti yẹ olóko pa tọ́wọ́ wá sí wàá lọ́kọ̀ ajá ti fẹ́ tọ́ ké lórí ẹ̀ wọ́n fún ọ lẹ́gbà. so nípa bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ìyẹn ni pé ìyàwó aládùúgbò kọ ọ̀fẹ́ òun àtòkùtù fún àwọn ẹ̀ṣẹ̀ ńlá torí bẹ́ẹ̀ bákan náà náà àwọn ohun tó wà nù onísìnẹ́lẹ̀ òun ní pé wọ́n ní ká tún lọ wò ọba lọ fún pẹ̀lú ṣíṣe ìsìnẹ́ pẹ̀lú ìyàwó aládùúgbò ọwọ́ aṣọ pọ̀ mọ́ ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ ó so pọ̀ mọ́ pípa ẹ̀mí àti lọ́nà tọ̀tọ̀ ó yẹ kó bí àti nǹkan ńlá tí yẹn fi rọrùn bọ́ níwájú ọlọ́run ọba sàhánà ọlọ́run lọ́ọ́ dágbére galádùúgbò ṣe àgbẹ̀ ẹ̀ sì rí lóògùn ní máa ń súnmọ́ ju sísù táwọn tẹ́lẹ̀ ẹ̀ fáwọn obìnrin ní sílẹ̀ kan bẹ ládùúgbò lọ́rùn ọlọ́run kọ́ sànù wa mo gbé àdúgbò kárí àwọn obìnrin kan pẹ́pẹ́ ó tó di pé mo fa àwọn wa ní àwọn ibi táwa ń sùn látàwọn báyìí tó mi mo ti wọ ìsàlẹ̀. wọn ò níwọ̀ àti tí wọ́n bá ń lọ sọ́jà ló wọn ò níwọ̀ ti sálẹ̀ aṣọ ìwé ẹ̀yọ̀ kan náà wọ́n lẹ́wọ̀ ni wọ́n rò mọ́ra láì láti àárọ̀ tí lóbi wọn ò sì ní wọ èyí táwọn obìnrin máa ń wọ̀ tí wọ́n máa fi ń tọ́jú tó ọmọ yẹn wọn ò níwọ̀ láíláí ìyàwó ilé náà dẹ̀ ni wọ́n. kókìlì yí wa pé ìmẹ́ ìkóbìnrin àdúgbò sì sì lẹ́yìn ẹni máa rọrùn. nǹkan bá lọ wọ àwọn àdúgbò yẹn ń kọ́ ìyáálé kọ́ wa. àwọn ọ̀fẹ́ bá ti jà fẹ́ tàbí tẹ̀ jọ. ìgbà wọn lè sùn àti ara wọn fún ọwọ́. lẹ́yìn ìròyìn la ilaha illallah. ìkejì ẹ̀ mú báyìí tẹ̀lé ọ̀yẹ́ ń gbanú báyìí ọba fún pa ó fún pa báyìí bíbí yẹn ti tú ní ẹyọ kan tó wọ yẹn kábíkábí gbàdé ẹ mọ mẹ ní àtẹkáni ó gbójú ọpọlọpọlọ gbàdé ó fi di pé yóò sọ pé ẹjẹ máa mú ẹjẹ ń pè kíní ó tún sáyé sáyọ ní sí èyí tó bọ́lẹ̀ lára rẹ̀ ẹ wà kálukú ti wo fíìmù lọ rẹ́kẹrẹkẹ tí wọ́n sọ ìyẹn gan lọ́wọ́ apá lẹ́kún pé òun máa ti àgbákẹ́ lónìí gbogbo ohun fi ń pamọ́ ní ẹlẹ́yìn náà pé mo rí àwọn kan báyìí ló kó síbi kíní báyìí ìlà ìlà ìlọ̀lọ̀ àwọn ọ̀daràn. lórí ẹgbẹ́ òun ní máa ń yá jù. lóbìnrin náà ọkọ̀ bójú rẹ̀ ṣe rí àti ìbá ti fún yẹn ti di ọ̀dà rẹ̀ yẹ́yẹ́ ìyẹn ọ̀sọ̀ kọ́ yá láì sí tíá. ẹ ò tó tó jẹ́ kébọ̀ ọkọ̀ nínú àwọn ọmọlẹ́yìn ṣèkìdéjì nìyẹn ìnẹ́gbọ̀wọ̀. àwọn ṣàbábù bọ́ bẹ́ẹ̀ yẹn láàrin gbọ́ngbọ́n abẹ́kúta wọ́n ti sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n ti ṣe ìbálòpọ̀ lómi lójú ọ̀nà ìwà ọmọ ọmọ ọdẹrùn fẹ lójú àwọn ọ̀dọ́ pọ̀ ọmọ àtìrí tó wà mẹ. ọyà yín lẹ́nu olójú wọn pọ̀ àbọ̀ láti sẹ́yìn láti náà fi dábẹ́ kúta kálukú ti sọ̀ka ẹ̀ láìní gbogbo bí ọ̀dọ̀ àwọn gbòdògbòdò mi ìyẹn ti sọ̀ka rẹ̀ pé ká arábúlé kan bí ìyẹn wò kán náà àwọn obìnrin yọ̀ọ̀rọ̀ amú kódà àwọn olómi ìkẹ́kẹ̀ẹ́ ti sọ fún mi torí pé musa musa ń bẹ̀rẹ̀ ẹ musa ẹ mọ̀ sìnẹ́gbọ̀kọ̀ yà àwọn sàmáàbù dẹ̀ ní ká wípé kìnìún yọ̀ máa wá ní sàrà àti ìfà ọ̀sẹ̀ kálukó tìjú sí lẹ́sì dáàbò lẹ́sì nìfà yìí á ó ti dà ẹ̀yin fáwọn àti gbalada tó di ìlú àwọn ọ̀gá ìlú náà wá jẹ́ tó lágbàlada lórí ilé àwọn ti dà olóde wọn bọ̀ ẹ wo bíjọba ti bíjọba ò ṣe gba gbẹrẹ tó fẹ aburú làwọn kiri ìgbéra ẹjẹ ọba dàkẹ wọn máa sọ pé àwọn ẹlẹ́sìn islam láíláí ẹ̀sìn islam kiri ẹ̀sìn islam lè yá àbíra nù. ìjọba ti fojú wọn rí màá bọ wọn àgbá lè kìnnì sẹni pé wọn ń pọ̀ sí i nítorí aládùn tí wọn ń ṣe kíni o tí wọn ń jẹ níbẹ̀. tó sì ní àdúgbò yẹn kéèyàn bómi àdúgbò sí palapala ń sábà máa ń rọrùn púpọ̀ jù torógbé yẹn wọn máa tó kódà àwọn obìnrin míì tán jẹ́lẹ̀ àti ọ̀pá ara pamọ́ bí yẹn bá máa ọ̀dà aráta aládùúgbò níjọ́ sínú bá ti èèyàn rẹ̀ sìn rẹ̀ yóò mú ní kọ́ọ̀bù yóò yẹn bóde yóò sọnù ẹ̀bí wọn náà ló ní nbò àwọn ará àdúgbò ó rí àwọn ti rí dáadáa èèyàn lọ sí ẹ́ẹ́ àti ìwúrọ̀ àbá máa ń dọ́gbọ́n nulẹ̀ nì ah, ìyá yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ṣẹ̀dá àwọn èèyàn àá àdébí rí mi. ìṣàlọ̀ àmà rọ̀ ṣe mọ̀ fáwọn tó jìnà onú rẹ̀ ti padà rọ̀ fáwọn ọmọ tó yọ nìkan lójú. ẹ̀kọ́ àwọn obìnrin ń bẹ̀rẹ̀ sí lásán pé bá bójú ń ọlọ́ ẹ má ń torí ọkọ. àwọn tó bínú sí nìkan lójú mọ̀ nígbà táwọn ọ̀gá ti kú òní. ẹni ọba àwọn àtẹ́bọ́jọ jẹ́gbẹ́ ni o nínú ohun tó tún lé ń bi ọ̀rọ̀ ìṣèṣin náà yẹn òun ni pé máa ń fàyà àtàrí ẹ̀rí ọwọ́ àti sọ̀rọ̀ ìlú bùkọ́rí nínú hadithi ohun dáhùn sọ̀sọ́láńsù sámúrọ̀ lọ́gbàá wa bẹ̀rẹ̀ júndàm ọwọ́ àmì ẹ̀kọ́ jìbìrì láti mìkà ìlú wa bọ̀ jìjà lọ sọ̀lọ́ lọ́hùn àlùsọ́lám. tànú dọ́ṣì kún. وأسفله واسع فيه رحمة وأسرار قال فاطلعنا فيه فإذا به الرجال والنساء عراء فإذا هم يأتوهم له من أثقل منه فإذا أتاهم ذلك الأهل دكتور أي أحشوا من ستة حل فقلت هؤلاء يجدون قال هؤلاء البنات والزواني البنات والزواني tó ó ní anabi sallallahu alayhi wa sallam nínú hadithi samura oníṣòwò wọn ní jibril àti mikael wà bá òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ìdílé ọlọ́run ní àwa àjọ rìn àwa fi débi ìsànú bíi bí wọ́n ti máa ń sun búrẹ́dì bí wọ́n ń dáná sí òkè rẹ̀ fún ìsàlẹ̀ rẹ̀ fẹ́ ọwọ́ wà níbẹ̀ láwùjọ igbe àbí òun ó ní àwa ń nẹ́gà sí fáráta àbámẹ́ àbáwọn ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ ìhòòhò ni wọ́n wà wọ́n wà owó báyìí iná wà ń ta sí wọn láti sàlẹ̀ tó bá ti di pé náà yẹn ta sí wọn nísàlẹ̀ náà ó dán o wọ́n fi gbé ta mi ń ṣe ìdàtí àrùn yìí nípa bóòlù yẹn ti le tó fi yé ó ké ètò ìdè mi kéèyàn yóò jù bẹ́ẹ̀ lọ ọ̀kútù láwùmọ̀ ànábì sọlọ àṣálá ni màá sọ fún jìbìrì àti mìkàyín lù pé wọn ni áàbùlá yà jìbìrì àwọn olèlé ìmọ̀mọ̀ bọ́dà rẹ̀ náà ṣùgbọ́n àwọn òwò ni ìdíjọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni áàbùlá ìsùn náà tún àwọn aṣẹ́wó lọ́kùnrin ni ọ̀sàwárí àti lómìnirin wọn àwọn ni fàhádà azáàbòrò ìyá wọn ni wọn máa jẹ nìyẹn ìràyọ mi kìyàmù ìjọba ìdàlù kìyàmù àti èyí àti ìgbẹ́kùn sì náà ìsì ayé yìí lẹ́yìn pé yẹn jí àṣẹríà tọ́ wọn bá bà ni wọ́n ti ń lò fún ẹ̀sìn pẹ̀lú kọ́jẹ́wọ́ àbí ẹ̀rí hàn tí kele ṣẹ̀ríà àgbẹ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ̀ lóko parí àbí wọ́n fún ẹgbẹ́ wọn fẹ́ wọ́n sì lè kó ń lò fọ́dún kan nígbà tí èsẹ̀ rú àwọn ọ̀pẹ́ rú kò sọ́dún kẹ̀kẹ́ dáa lè kó òun yóò kó bọ́gẹ́ tóbi kò nílò ìṣiṣẹ́ ọ̀gá mọ́ àwọn tó gbòmìnira ni ẹ sọdọ àwọn irú mi ọkẹ dídí di máa tẹsí ní ọdún ọgbẹ tí wọn bá ti lo òun tán tí wọn bá ti jàjà bọ wọn ò kúlé òun kó lù ní Ọlọ́run ti bóun gbé sí i. ìyá sàárè tí wọn á tẹwà ẹẹrí. tó nípa bẹ́ẹ̀ àwọn àṣàrò àwọn àhàdìsí wa tó ti fi ọgbọ̀rọ̀ rẹ̀ ọlẹ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú dínà ìsọnilára ń parẹ̀ tí ò ní di káfíńmáwí àwọn àhàdíìsì yẹn. ṣùgbọ́n nínú àwọn nǹkan tí a tún lè mẹ́nubà fún wa òun náà ni ìnáwó ló tún tóbi òun ni azina bil ummi kéèyàn báyà rẹ̀ lò àbá ń tiẹ̀ àbíyàwó bàbẹ́ àbáwọn fámìlì ẹ̀ kó bá wọn lò yàtọ̀ sí ìdí èsì fi dàpọ̀ tẹ́yìn sọ fọ́ dàpọ̀ irú kọ̀díṣẹ̀ tó jọ irú Fátímọ̀ sí Àlì ọ̀dì ọlọ́run ti àlẹ́ àdúgbò káwọn yẹn máa sọ yìí pé ah ìbí dàpọ̀ ìṣe yẹn là ń sọ ìpè Fátímọ̀ nìyí ọ̀fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ìṣe Àlì ibn Abi Talib yòní ọ̀fẹ́ ọmọ. àbúrò bàbá rẹ̀ abẹ́ẹ̀kọ́ tọ́kẹ́ wa sọ pé mi dàpọ̀ nísìnyí ẹ̀ là ń sọ. mẹ́yẹ kẹ́ ti sin ìbálò pẹ̀lú ìyàwó bàbá ẹ̀ ìyẹn gbọ́dọ̀ tẹ́ ìwò tàwa bàbá wà láyé àbú ìyẹn gbọ́dọ̀ jẹ́ mú bóyá bàbá kẹ́ ń bẹ̀ ó kú nù obìnrin dáadáa sọ wà láyé ọ̀fẹ́ mi ni tóbi kò láyé ọwọ́ àtúntì ọmọ pínísì tí ìwọ kẹsì ní kẹsì ọjọ́ ọmọ ti wọ fọ́ọ̀sì àwọn òfin kékeré yìí kọ́ máa máa lọ ronú ẹ̀fún mi lélẹ̀ rí èèyàn gbọ́dọ̀ tẹ́ o. ọwọ́ abẹ́fimọ̀ wákọ̀ àìláàdáàdì máfúrọ́ pàkútóló ẹ̀mí wọn bá ti ń lòfin ẹ̀sìn ẹni wọn bá fẹ́ ẹni tí ọ̀yẹ́ kọ́ fẹ́ ẹ̀pà ni káti ní àdéhìí yá àdéhìí tọ́lẹ̀ ní ṣùgbọ́n a rí ọ̀rọ̀ míì tọ́lá làáfíà tó jẹ́ iṣẹ́ tó jìjẹ́ ọlọ́run ọba ṣe sallallahu alaihi wasallam. òun lè dán alátọ̀dọ̀ àlùbárà bùnà áàzì radiyallahu ta'ala anhu. wọ́n ní àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin kan bẹ̀. òjijì ọlọ́run ọba ṣẹ́ńdì ẹ̀sẹ̀ arákùnrin kan tó fẹ́yàwó bàbá yìí ìdí ọlọ́run ní kọ́ lọ pa ọ̀yọ̀ kábìnì ṣùgbọ́n ó sì fi dúkìá sí ìdá náà dábàrún ìyẹn ni pé kó mu wá níbẹ̀ tòtòrí bẹ́ẹ̀ òsínà má burú rẹ̀ bó ṣe tóbi tó nìyà. ìyá àtàyé ẹ̀wẹ̀ tọ́jú àkókò pé àkọọ́lẹ̀ tó ń tọ̀ wọ́n torí láyé ìyẹn tó wá fún alágbára òkú tó ń kàtọ́ ọ̀run nínú ẹ̀ náà ni pé ní ẹ bá ságbèrè tọ́lọ́mù sọ pé ẹ má dédi rẹ̀ wala taqrabu zina ẹ má dédi àgbèrè bí ẹ bá ságbèrè tẹ̀sínísù làárùn á dọ̀tí ọmọlúwàbí èèyàn ẹ wọ ẹni táwọn òkú lù mọ́ ni tọ́wọ́ ará kẹ́mú náà àwọn ọmọlẹ́kẹ́ tọ́ sáyẹn rẹ̀ àbí kan náà àwọn ìyàwó rátẹ̀lẹ̀ ọba gbá mú ó ṣe pálapàla pẹ̀lú rẹ̀ ẹ̀ ọ̀pẹ́ ọmọlúwàbí rẹ̀ má bàjẹ́ nínú ẹ wọn ni pé family ọ̀la rẹ nínú ẹ agbèrè yẹn alákọ̀tò mọ akọ́ta ìbágbépọ̀ kan tó lákòókò ni ìyẹn èsì ṣe gárọ́ọ̀tì ń dàbí ní afẹ́ra wa nìyẹn irú yìí táwọn ṣe à ń sìn nínú ẹ òun ni pé sìnà ó lè ṣokùnfà sípà nìyẹn ó fi ṣẹlẹ̀ o ẹni tínú rẹ bá le tọ́bí ká ẹnìkan mórí ìyàwó ẹ̀ yọ bẹ́ẹ̀ o. torí gbogbo yẹn kó lè ní sùúrù bíi bàbá kan tí wọ́n nígbà tí ń ti jí mọ́ bàbá yìí wọ́n sì ba ẹnìkan bíi tó ti ń ta àyàn ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ lọ pé tó ẹ̀ tí ó sì ń bẹ̀ ní sùn. La ilaha illallah. Ó lè ó sì padà fi jí mọ́. Ọmọ rẹ̀ sì ń jọmọ fún bàbá nìlọ. Lóòótọ́ bó ṣe wà nù òfin ẹ̀sìn ni àwọn lónìí ìyàwó rẹ̀ ẹnìkan kẹ wàá wé ìsì ara rẹ fún ọ bọlọlọmọ ìpalọjẹ ń tẹ. ẹ sọ pé ha tọmọ ni wàá lọ lówó tó lọ lágbó àbọjá àfa ńlá tọkọ ni tẹ dára ẹ láàmú lásán ni. àwọn pé àlùwáládùn lè lè fẹ̀rọ wọlé lè ha jẹ́ lè hajj. ọmọ yẹn ọmọ ilé ibi tí wọ́n fi sí mi ni. ẹni tó ń wá sí pálapàla àní gbọmọ fún mi lóye sẹ́yìn máa ń gbọ́ níròyìn ní yẹ́nrẹ́yẹ́mẹ́ ọmọdé mi ń tọ́ ọjáde fásitì wọ́n wá sí mi mo sì bímọ ni torí ń gbà mọ páyà rẹ̀ sùn tán ẹ̀ níjọ́ kan láì ń ṣe é ẹ ọ̀bẹ yẹn ó lè ké sí àwọn agbófinró pé ẹ bá ń bi wèrè mo sọ́ọ́rí mi ìdánilẹ́kọ̀ọ́ wa mo níjọ́sẹ̀ mọ́ ń tẹ̀ láwọn afáwà lọ́wọ́ wá ní abdulhawa ti so ti rí bàbá yẹn mo nífẹ̀ẹ́ ni mo ti rí mo ti sọ nígbà yà wọ́n bá ní ọ̀dọ́lágbájá báyìí sọ pàtàkì mọ̀ ẹni òbí nìyẹn kí lọ́wọ́ wá níbẹ̀ wọn ní ah, dákẹ́ dákẹ́ máa ní. ọláyà ìyẹn pàtàkì sí lọ́mọdé nìyẹn padà dùn ó sì lè já sí pé ìyẹn pàtàkì kíní ní sára ìyàwó ẹ̀jọ́ ni bíyẹn pàtàkì ni ó ti jáde. ó sì lè járó obìnrin rẹ̀ náà tó bá fún baálé rẹ̀ láàyè ìjọ́ ni. bíyẹn pàtàkì ni ó ti jáde. sani ọ̀dẹ́ rùn kẹfẹ́ òde ó tún délé nígbà tá a lè sòkúta yóò bá tún lọ́ọ́yà ẹ̀ tún máa bọ̀ wá. bákan náà ó lè fa ìpànìyàn ó lè jẹ́ káwùjọ bàjẹ́ ó lè fa ìbànújẹ́ ẹlòmíì tó bá ṣẹlẹ̀ sí báyìí ìbànújẹ́ yẹn náà ni ó padà fáfẹ́ ìyá náà nìyẹn ó tún lè jẹ́ kí gbogbo orílẹ̀ ayé kọjá lóru ó tún lè fa àwọn àìsàn burúkú ẹ̀yin náà ká àìsàn tó ti jáde àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ èèyàn títí wọ́n tún fájá ẹ̀ wọ́n ń so ìjì fájá wọ́n ń ṣèyàwó fájá ó tún lè fà bínú ọlọ́run àpẹẹrẹ àlùkìyàmọ̀ tó ní kátújọ́ lọ yóò ayé pé ìsìnlẹ́tẹ̀ rí yẹn sálà fún wọ́dà ìnù ìwọ́n tó o bá ń ṣe ọ̀sán ti gbé wọ́n dẹ̀ wò lára ìyàwó ẹ̀ wọ́n dàbí wọn ọ̀rọ̀ ọgbọ́n ẹ̀dá wà nù asàrò wọn ọ̀rùn kan pé àìfò dà àìfò nìsa òkú ẹ̀ka dúkò ń bi ìyàwó níyàwó ẹ̀ka ìyàwó ní ní òní ìyá oníṣekúṣe gbogbo ẹni tí bá ń sọmi olómi ilé mọ̀ bí wọn ọ̀rọ̀ ọgbọ́n kan tí wọ́n fi dà ìyàwó ẹ̀ láàmú o lè jáde gbọ́n máa wọ ọkọ̀ kápákábú ẹnìkan lọ́ọ́ lẹ́yìn náà ni ìyá àtàyè ti ń bẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí bá ti wà ń bẹ́ẹ̀ ni wọ́n ṣe kò gbogbo fún àbí kí wọ́n lẹ̀ lóko pa ká tó wá sọ ìyá ọ̀run ẹ̀rí ẹ̀rí pé nǹkan ti ń bẹ lábẹ́ ẹ̀sìn náà nǹkan tó lágbára pọ̀ ni èyí tó wá burú òun ni kéèyàn lọ fẹ́ ẹni tó jẹ mọ́lẹ́bí agbèrè yìí ní ṣókí nígbà tí a ti parí ìdánilẹ́kọ̀ọ́ wa bóòlù á ti sọ̀rọ̀ á sọ̀rọ̀ pẹ̀lú ká má jókòó sójú ọ̀nà mọ́. ẹ wọ́n fáwọn ẹni tí wọ́n láwọn máa jókòó sójú ọ̀nà ń jò ní wọ́n sọ bẹ́ẹ̀ fún jíjọ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹ̀sọ́ láyé má jókòó sẹ́bà ojú ọ̀nà wọ́n ní à àrọ́gbọ́n dáadáa àfi ká jókòó sẹ́bà ojú ọ̀nà. ìbá akẹ́ ń sọ̀rọ̀ ń bẹ̀ lásẹ̀ ni kákẹ́ máa fi sọ̀rọ̀ ni òjíṣẹ́ ọlọ́run tẹ́ bá kọ̀ jálẹ̀ tẹ́lẹ̀ máa jókòó sójú ọ̀nà sallallahu alaihi wasallam ẹ̀fọ́ nẹ̀lẹ́tọ̀ rẹ̀ àkọ́kọ́ vọ́dùlbásọ̀ ẹ̀rẹ̀ júlẹ̀ èkejì káfùl àzà ẹ kóra ló ń bí sùtá ìkẹta rọdún sálàm ẹ máa dáhùn àwọn gbogbo wa táwa ní dc yìí àbá àbá sálámọ ní kọ̀ọ̀kan ìwọ tó jókòó sójú ọ̀nà dandan ní dáhùn rẹ láti fún ojú ọ̀nà rẹ ìkẹrin òun ìpàtẹ dáadáa bàbá rẹ nìkan tí òsì dáadáa kẹ sọ fún bí ó ṣe ìkarùn òun ikọ olómìnirin tí pátá lọ wo àbá burúkú yẹn sílẹ̀ yìí wò dé bẹ́ẹ̀ ẹ lọ sọ́ra yín ó ní sùúrù náà ni wọ́n máa sọ fún pé ó ti ń ọ̀dà ni mo bá nìyẹn sí nínú ọ̀rẹ́ tábì sọ <laughs> fún mẹ́ òun náà ni ikọ̀ nípa ìmá lọ tí èèyàn téèyàn lè fẹ́ lọ́wọ́ omi tó lè padà fẹ́ obìnrin pé tọmọ kó lè fọ́ ọmọ ẹ ajá pé ọwọ́ rẹ lè kọ́wọ́ ọmọ ẹ nìyẹn ṣùgbọ́n bí tó ṣe pé àjìnà ni kìí sara kìí ṣe fámìlì ẹ kìí sọ ọmọ ẹ kìí ṣe ya ẹ kìí sáǹtì ẹ kọmọ àlọ bọ lọ́wọ́ irú àtàkàṣà tí máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọléèwé ọ̀nà tá a fi sọ̀rọ̀ fún ìdìnnà ní kí ẹ má bọ̀ lọ́wọ́ àtúnṣe sọlá ní kẹ́ni kọ̀ọ̀kan yín lọ fi ẹ ẹ kó mú kí wọ́n mú oògùn náà báyìí àbí ká sọ yín pé kó mú onírin wọ́n wá rí ibẹ̀ nìyẹn ní orí ó lóore fún ju kọ́ ọkàn mi bí ọ̀lẹ́sọ̀ sí lọ. bákan náà kéèyàn tún sọ́ra fún ìmọ̀ wà ní kọ̀rọ̀ pẹ̀lú mi àti dàrúdàpọ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń káwọn èèyàn níwèé àti kéwú ọmọ àníyàn àníyàn oríṣi làwọn obìnrin máa ń gbé wálé kéwú o ẹlòmíì ò ní kéwú pẹ́ẹ́ké òun ni èyí tí wọ́n mọ̀ àwọn tí mò ń sọ ní mọ́tọ́rọ́sà lánàá ní èyí tí wọ́n mọ̀ ọ̀rọ̀ ni wọ́n ó sì bàtà yá àfáà tí ń wọn jẹ́ ni wọ́n máa wá pèpè tí yẹn bá lọ bá àfáà yìí pé ọmọ àgbà náà àfọwọ́ba sa nǹkan ẹ̀mí pọ̀ mọ́ mẹ́rú tòtòrí bẹ́ẹ̀ kéèyàn sọ́ra fún kálùwà lọ́wọ́ bí náà èmi nìkan mo fẹ́ kẹ́ máa dá mi kọ́ ní pálọ̀ sí mi ọ̀jẹ̀ tó ní fẹ́ káwọn èèyàn máa rí mi àbínú yàrá à ẹ̀rọ má jẹ́ orí bẹ́ẹ̀ má jẹ́ orí bẹ́ẹ̀ lọ́wọ́ wá bí ẹni méjì àbí mẹ́ta kúnra yín kò sì ní jẹ́nu yàrá yọ jẹ́ bi tí yọ jẹ́ gbàǹsàǹsà kò sì ní sí dàrúdàpọ̀. àdébìsọ̀ lọ́wọ́ ẹ̀kẹ́ lọ́lẹ́nì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ wá ń sọ̀rọ̀ pẹ̀lú mi kan àyàfi pẹ̀lú ilé ìwọ rẹ̀ mọ́ bùkọ́lá àtúntò lè mọ́ gbé jáde wọ́n ní sẹ́yìn láwọn obìnrin lásìkò ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá sálámù ọ̀run báyìí àwọn kọ̀ọ̀kan ti lè jáde ní mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ó sì wà ń kalẹ̀ àtàwọn tó kírun pẹ̀lú ẹ̀ tí ó fi pẹ́ tí wọ́n rí i pé àwọn ọkùnrin àwọn obìnrin yẹn ti lọ àwọn ọkùnrin ọ̀sẹ̀ máa wá lọ́ngbà torí sí mi ò kéèkì láti má tẹ̀lé. ibi dẹ́gbẹ́ ní oṣù sàbákò sí ní ojú pé wọ́n rọ́dúnra wọn lọ́ngbà àyìn náà ti kọjá nínú kẹta ti sọ́ra fún sinmi ẹ̀hún náà ni àmúrò bíi tàṣínì mara bíi hijab kúrò nílò hijab ẹ̀yin obìnrin ẹ lọ bójú yín ẹyẹ máa ó kọ káàkiri agbájúlọ àwọn obìnrin tá a rí pé tá a bá ti yọ lókèrè rí wa ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká lọ hijab hijab tó já sí pé gbogbo àwọn májẹ̀mú ẹ pé ẹ̀rí ọlọ́run ọba lọ́pàṣẹ rẹ o bẹ́ẹ̀rẹ̀ anẹ́bí sọ fún àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọbìnrin ẹ̀ àwọn ìyàwó onígbàgbọ́ òdodo yìí nínú àlè ìhínná mí ń jẹ́lá bìbì kí ni. kọ́jú kí ìjìnlẹ̀ bá bọ̀ àwọn ọkọ̀ balẹ̀ dẹ́ẹ́dẹ́ fàbílàzà fifty nine. àti hadithi Osama yẹn ló ti sọ lọ́wọ́ pé mi ò wò fún abáàkẹ́

wọ́n gbọ́dọ̀ sí fọ́tò abẹ̀mí ń bẹ̀. tí gbogbo eléyìí bá ti pé kí lọkùnrin fẹ́ sọ fóun ó rì tí ó rí àgbọ̀ sí ẹ ọ̀yà ọkọ̀ àti fóun ọyìn sí nǹkan kan pẹ̀lú mìíràn. nínú nǹkan tá a ti sọ ara fágbére nígbà tá a ti mọ̀ pé ìyá ayé ń bẹ́ẹ̀ ìyá ọ̀run bẹ́ẹ̀ kódà ti sàárè ìgbẹ́ bẹ́ẹ̀. òun ni kéèyàn má sọ àpò pẹ̀lú mìíràn àyàfi pẹ̀lú iléèwọ̀ rẹ̀. òun ni sẹ̀rí òsì gbà wá lé gbọ́dọ̀ ní sọ fóun lọ sí hajj ẹ̀rí bá sọ láì mọ́ kọ́ dání. àbí bọ̀dá ẹ̀ àbábúrò ẹ̀ tó ti bàlágà àbọ̀mọ̀ ẹ̀. bákan náà kéèyàn tún sọ etí èèyàn sọ ẹlòmíì dáláṣẹ́wó ọ̀pọ̀lọpọ̀ àwa ikọ̀ à ń wo ẹ dákun kí la fẹ́ fi kí ní dẹ́lẹ̀ má ro òkìrì yẹn kí lẹ́ fẹ́ fi fi òun fi wo jẹ̀síra ṣèbá máa fi wo áfíríkà màjíkà kí ló ń pè àbí kí ló ń pè káwọn awo fíìmù kí wọ́n wo gbogbo àwọn obìnrin oníhòòhò ń bẹ̀ ń ọkùnrin míì tẹ́lẹ̀ ọ̀pá lùsùn náà ni ó ti di ìdàkudà. ojú wa awọ náà bó la ti fẹ́ sọ tá ní fi wo ògbó àtẹ́tí wa a ní fi gbóòlù. bákan náà níyẹn bá rí parí èèyàn kalẹ̀ tọ́lọ̀ wáyà òfẹ́ nínú gẹ́gẹ́ bí sọ́wọ́ afágbèrè. òun ni kí á rí àwọn ọmọ wa àti àwọn shabab kó nínú yẹmẹyẹmẹ inú kẹta tún fi sọ́ra fún òun ni ká gbà pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ní kọ̀rọ̀ àti ní gbangba o a bá rí opportunity àbúrò ẹ má jà lò ọlọ́run ọba الله والحمد لله والصلاة والسلام على wọ́n ní ọkọ̀ ìyàwó kan sáà fún pé ọdún méjì wọ́n lò ládùúgbò. tẹ̀lé sọ fún ìyàwó ẹ̀ pé kó ní dúró ọdún méjì òun ti lé ìmọ̀ra. ọkùnrin yìí bá ti lọ máa lọ sí mẹ́rin. ìjẹ́ ìyàwó yẹn lè fún ọdún kúrò. ńlọ ilé àtọ́lá ikọ̀ ìyàwó lẹ̀ ìyá wáyé látọ̀dọ̀ ọkùnrin. èyí tí ó ní ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀ àtìká gbé pẹ̀lú pé obìnrin atọ́májú obìnrin tí ẹ̀jẹ̀ máa ń jáde lára rẹ̀ lóṣooṣù yóò sọ kàyà lẹ́ẹ̀kẹta tó bá yá sí pọ́nmọ́ pínlẹ̀ sí àbárúgbó lọ́kùnrin fẹ́ tọ́ yẹ nígbà tẹ́lẹ̀ ẹ̀kẹta jáde lára rẹ̀ mọ́ lóṣooṣù kankan àdájọ́ pé yọ̀ọ́ ṣe òǹkà oṣù mẹ́ta. àbótí jọlọ́ níjọba ti bímọ àwọn ọmọ rẹ̀ tó mọ̀. tó kó lọ òun ní máa ń wá látọ̀dọ̀ rẹ̀ òun ní kí obìnrin gbọ́ ọ̀pọ̀ ẹlẹ́gbẹ́ èyí sọ̀kan lórí ìmọ̀ pẹ̀lú àwọn ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àtọwá lórí ẹ̀ pípẹ́ obìnrin yẹn gbogbo dada àti tọ́gbà adápadà ẹni pé náírà ni máa ń sọ fún wa wípé kéèyàn má tóbi ewu díẹ̀ lọ́dà tó má tètè sámọ́ yẹn lọ́wọ́. ṣé ọba ti kọ́ tọ́gbà yọ̀ǹda ọdún méjì lọ́dọ̀ ìyàwó ẹ̀ fún ìfẹ́ lọ kájú tọ́ tàdédé mọ́tò méjì tó lọ́dún mẹ́rin ìjọbìnrin alẹ́ fọ́kọ rẹ̀ ní kúrò bẹ́ẹ̀ nítorí kíkàjẹ́ máa bẹ̀rẹ̀ tọ́ba ti lè fárò wọn lè gbà á mọ́ ìbàjẹ́jẹ́ máa tẹ̀lé yóò lọ yọjú sí àwọn ẹni tó ń darí àlámọ̀rí àwọn èèyàn wọ́n fọ́ ọ̀la alhamdulilayi gbàdó tẹsí pásítọ̀ tá a wà yìí nígbà tó yẹ fẹ́ ní òkú dìbò wọ́n lè kọ́ ọ̀dọ̀ wọn sọ̀rọ̀ ìfìyàwó rẹ̀ ló wọ̀n ọ̀fẹ́ ọmọ ọdún méjìlá sọ ọdún mẹ́rin ló ti dìgbé yìí sílẹ̀ tí ó lè kọ́ lẹ̀ lọ́dọ̀ ọ̀fẹ́ lórí. tó ọkọ̀ ní bá wá dé wọ́n ti wọ́n jà tó ká àtẹni tó fẹ́ lọ́dọ̀ ìgbà tí ọ̀dọ̀ ọkọ̀ àárọ̀ padà. lórí wọn là bá wà kájú sùúrù kan ìgbà wọn lọ sílẹ̀ wọn fi àwọn wọn lẹ̀ ìgbọ́n padà pẹ́ wọn tí wọ́n tó dé lágbo orí náà ni àwọn ẹnìkan ti ẹnìkan náà ọkùnrin ti ṣe síbí ìyàwó ọ̀sán yàrá kódà ọlọ́mọ nù. Bàbá àbá ti dé ẹ̀fún mi níyàwó mi padà. Bàbá tí wọ́n máa rí lẹ́yìn bíi mi ni wọ́n gbà láwa lọ sí bàbá yìí ní sùúrù pọ̀ jù àwọn òṣèlú sùúrù bẹ̀rẹ̀ tọ́lá padà sí fẹ́yà ìyàwó wọn yẹn padà. sófin yẹn lè sókí nìyẹn ó lè fún ọkùnrin náà tọkọ méjìlá àjọpọ̀ tọdún mẹ́rin ní kọ́lọ́ nígbà tí ó lè mú ọ̀rọ̀ wọn sódà ìgbà tẹ̀lé má tẹ̀lé. ìbéèrè kejì wọ́n lé ní mímọ́ nípa àti ẹ̀ máa ń fi fẹ́yàwó kejì méjì. àkọ́kọ́ òun ni agbára tó tó tọ́kẹ́rù bí ọ̀sẹ̀ ń bá àwọn ọ̀rẹ́ mi kan ó ní wọ́n nígbò wà lè ti fẹ́ ṣe ìfẹ́sìn dàgbà tó ìtẹ̀lẹ́ fẹ́ mẹ́yàwó rẹ̀. ṣé ìyá náà ti di dàgbà? ṣé yóò ti bàbá rẹ̀? wọ́n ní wọ́n bá fi ire kọ́ máa gbà. ǹjẹ́ kí ló dé? ìdààmú bá fẹ́ pín lẹ́bi. mo rẹ̀ kẹ́ ní ọlọ́wọ́ ayàwó kan. ẹ ọ̀ fáwọn ọkùnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. <laughs> ìgbà mo bá fẹ́ pín lẹ́bi ẹlẹ́ tó lè dé ojú bí kan ní gbogbo ìgbà nínú. ẹ wo àfa ẹ bá pa mí o ẹ bá pa mí o aláyé tọ ẹ bá ní kẹta ọmọ kéèké ní ọgbà tẹrẹ mú wọlé o ẹ lọ sọ igi rẹ wá o. ọkùn pàṣẹ nínú àmọ́ pé wàá lè ṣe àtàrà ẹ tó wọ́n sẹ́kù wàá lè fẹ́ máa dàgbòrò rú. ọ̀pẹ́ lọ́dọ̀ àwọn kékeré tó gbọ́dọ̀ fẹjẹ ọkàn lọ lọ wọn máa kúrò. ààrẹ wọn dàgbọ gẹrú ẹ pé kẹtọ sọ pé ẹmí mọtò sọ fún pé fún àmúkọ kánà ọmọ ọjọ́ ó sì fún twenty. ẹmí gbọ́dọ̀ sí wa ń bọ ìyàwó kẹrẹ sì ni ọbẹ mọ ọbẹ ti di bẹ́ẹ̀ sábà bí àkọ́kọ́ ni ọba ti di bẹ́ẹ̀ ìyàwó rẹ ń kọ ń pè é pé ẹ̀yin ọ̀sán ẹni náà lọ kẹ báyìí ní kí iye pa yẹn à iye pa àlàáfíà náà tó ni orí náà. <laughs> nítorí eléyìí á lè tẹ́kọ̀ọ́ ní ẹ̀ máa ní bàjẹ́ ọ̀sẹ̀. ìkejì ní àtúnyẹ̀ ìgbóyè ẹ̀fẹ́ yìí ẹ̀yọ̀ kálọ̀ wọn ni ká mọ̀ púpọ̀ láti ṣe ìṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọ̀gbọ́n àìsàn lọ́wọ́ àwọn àlejò àkọsílẹ̀ ọ̀tá rọ̀bì ọlọ́run ṣe àlè. ẹ mọ̀ fún ọ ní arákùnrin kan lọ fún ìdíje ọlọ́run ọ̀lọ́ wọn máa rẹ̀ fẹ́lá. ó ní mo níyàwó ṣùgbọ́n kò lè bímọ. ṣé kí n bẹ̀rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ti máa fẹ́ ọ kò lè bímọ àgbò bẹ́ẹ̀ ni ó lè jáde wọ́n fi lọ sí tààtà tó fi ọ̀rọ̀ àtẹ́kà tàbí ẹ̀kọ́ ó sì jẹ́ ní bí òbí mọ́. kò lè bímọ ìgbọ́ kí ó tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ìjọba ń bá a bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ìjọba ń bá a bẹ̀rẹ̀ ìjọba wọn lè wá ẹsẹ̀ obìnrin tó ti fẹ́ ní ìdára yìí tí ó bí mọ púpọ̀ olùmọ̀fẹ́ tó fi lọ́wọ́ jọ́jú la ṣe yá àwọn tán kí wọ́n níjọ wo ló fún nǹkan níjọ àmẹ́rì sọ̀rọ̀ wọ́n ojú kú ti bímọ ló tó lè bí pọ́ọ̀tì fún yẹn èmi ní ìsinmi wò sí ìdìmọ̀ fún mẹ́wàá tó yẹn ilé ọmọ fi fẹ́ lẹ́ ẹ kíní kan ti ṣe aláàtì tèmi kì í sáwọn nìkan. ọ̀gá náà ọmọ yàwó ẹgbẹ́ bí kẹjọ wọn á ti lọ sí. wọn á ti kọkọ rẹ wọn ní ẹ aláàtì sáwọn nìkan lẹ fẹ́ ni ẹ má lè ya ilé mọ̀ à kílódé kílódé lẹ sùn. gbàdá wo gáàdì tí wọ́n máa kọ ọmọ wa ọmọ two ọmọ three wọ́n lé lè ní ọmọ eight ẹ bá kọ́ ọmọ bọ́lọ́mọ wọn kí ni ẹ̀ ti ọwọ́ yìí nì. ìgbà wọn fi mọ pé bẹ́ẹ̀ ni ní ló ṣe wọn wọn ní ọjọ́ rẹ̀ lé ọmọ kan ẹni ìdàgbé àjẹkújẹ tí wọ́n jẹ àmọ́ ọlọ́run ìka lọ́mọ àti bó ṣe sàkóńtì káwọ̀ ẹ̀. ìmọ̀tàwọn obìnrin yẹn bá pọ̀ yàwó one obi ten yàwó two obi ten yàwó three obi ten yàwó four ẹ̀ka four òun náà ti ní lọ obi ten gbogbo ẹgbẹ́ kínní ọ̀ àpò ìgbà àtẹ́bí ò lè kú nínú oògùn bàtà àti ìdílé àwọn òṣìkọ́ ni ọjọ́ fún bàbí. ẹ wá ní ìgbésẹ̀ wo láti ṣé ọwọ́ àlọ́ ọ̀fẹ́ ìyàwó àkọ́kọ́ ni méjì yá ọ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀ka lọ́wọ́ yín ẹ̀dá òṣìṣẹ́ ìyá òṣìṣẹ́ ẹ̀yọ̀ ń dá o sílẹ̀ fẹ́ ẹ̀ mo fẹ́ fẹ́ kì í ní ọgọ́ ní ọgọ́ òun jẹ́ bí òbí sí ẹ̀rọ ó sì kéré pọ̀rọ̀ sí pẹ̀lú ìrírí ìtura èyí tó bá pọ̀ sílẹ̀ ìdílé bá ń kọ́ ní lójú ro tó ní wọ́n ní ìdòkó sábẹ́ àdìjókòó yìí. Mẹ́mi máa ń wí lẹ́ẹ̀kan náà wí pé ìwọ náà bá ti lágbára àti fẹ́yàwó méjì ọgbọ́dọ̀ fẹ́ ọ àbọ̀dé orí pé kò ní làákà yìí ìyàwó ẹ̀yọ̀ kan ti sọ ẹ̀ wọ́n ké sí ọlọ́pọlọ kúkú ìyàwó méjì. Ọ̀rọ̀ máa tẹ́ka sọ ẹ̀ ṣe tó alẹ́ àti àdínú ọ̀wà ìdá. Ẹnu bí fúnra rẹ̀ báyìí lọ́dẹ̀ máa tún lé ẹ̀ láyé. Tó bá ti kọ́ pọ̀ lọ rí o pé ìyàwó ẹ̀yọ̀ kan ti tó. Tún kò ní sùúrù ọbẹ̀ bí àwọn ìgbésẹ̀ yẹn wà wò sí làákà yẹ pé torí kí wọ́n bá rò kí níta wí ìjọ àmà obìnrin lọ fẹ́ lóṣù kẹ ọ̀kẹ́rù ẹ̀ bóde o. àwọn obìnrin nìyẹn torí pé wọ́n kọ́ àbíyìn tó tóbi kọ̀ wọ́n kẹ́ wọ́n ní àlọ́ọ̀dí tó mo kún ti wà yọ lọ́lọ́ mẹ́rin tí ń tẹ̀ wọ́n ti ń tẹ̀ tó wọ́n. àwọn ọ̀fẹ́ sì lọ́wọ́ ẹgbẹ́ ìṣiṣẹ́ ẹ̀yẹ́kùn ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyí mi ò sì ní fẹ́ kí wọ́n fọ́ ohun lójú ọ̀tún kí wọ́n lọ wá tẹ̀lé kẹ́nìkan ó lúdá kí ló dé ajá tó ọ̀nà ẹ̀yìn fẹ́yàwó fẹ́yàwó ọlọ́run má jẹ ẹ̀sìn rin ó ìró tí mo sọ ń pa owó lágbájá lónìí tó àbúrò àkàlẹ̀ rẹ̀ ọ̀bá ti múná dáadáa ìwọ́n náà fẹ́ ti bí làbẹ́ gbọ́ kí lọ́ tẹ̀lẹ̀ àláì ó lè yẹ ìhòòhò jọ tó fi jẹ́ sí bí àwọn kàtọ́wá ti yẹn ọ̀pọ̀lọpọ̀ ṣàbáàbò ọmọ wọn ò ké sí ọ̀yàwó ẹ ọ̀fẹ́ títú ẹ ọlọ́run ọmọ ọmọ àgbáríkà sí tọpọlọ rẹ ò bá pé dáadáa tó tún ní sùúrù ọmọ ẹ̀dọ́ wà ní sùúrù wà á tún wá ní agbára lọ́kọláyà ẹlòmíì kẹ́ máa kẹ́gbẹ́ ìgbésẹ̀ nìyẹn ọ̀sẹ̀ ti gbọ́ ẹlòmíì kẹ́ máa kẹ́gbẹ́ pé ah, ṣé ni wọ́n á gbọ́ ní àwọn ikọ́ lágbájá ìyàwó sírì sáré nù ìyàwó kọ́ ẹ̀mí kan yàwó tù ẹ̀mí kan yọ̀kẹ́ nínú àwọn abẹ́rẹ́ ta jọ́rọ́ ni. ní máa ń wá bẹ̀rẹ̀ dáa sí. wọ́lọ́ ẹ wà wọ́n sọ ábà ọmọdé náà lè kú bí ọ̀pá àgbọ̀mọ́ra àríkùn náà bìí sọ́ọ́dì ọmọ ta ti tún lòun nìkan jù. bàbá tó ti dín ìfọ̀jọ lọ́gbẹ́lá ọmọ rẹ fẹ́ẹ́ lé máa ju mẹ́fà péré lọ. àbá àwọn àríyá ọmọ ẹ̀rọ mẹ́fà péré lọ. wọ́n wá pa yàrá ìlú bíi dẹ́kọ̀ nù wọn àtẹ̀yítọ́ kọ́ àtẹ̀yítọ́ pẹ́ àti tẹlifíṣọ̀ wọ sẹ́wọ́n sí ìyẹn kọ́. àfáwọn àti mọ̀kì ìrọ̀gùn sọ̀rọ̀ yàwó èso sẹ́wọ́n sí àádọ́rin. yàwó èyí tó pẹ́ èyí tó kọ̀ èyí tó kú tó lè tó mẹ́rin mẹ́rin ọ̀sẹ̀ padà fún lé. wọ́n sẹ́wọ́n sí ọ̀nẹ́ wa ní ọ̀nẹ́ fẹ́ jíjẹ́ ẹ̀yẹ orí bẹ́ẹ̀. àbá ó ní àwọn ní a máa tẹ̀lé tó bá fẹ́ mẹ́rin lónìí òní náà ni ó di gbogbo àwọn mẹ́rin yá yẹn kọ́. tó ní kò sí kẹ̀kẹ́ tí ọ̀sẹ̀ lè lójú ọ̀run tó máa rò kẹ́ ẹ̀ kí ni wọ́n lè tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bọ̀ sẹ́nu wọn ní ọ̀pákọ̀. tọ́jọ́ wa kẹ̀kẹ́ ṣe ọlọ́bìnrin bọ́ọ̀ lágbára pé yanni ọ̀jẹ̀ tó ṣe ní ọjọ́ gbogbo bí ọdún yẹn o ti wò pé bí kọ̀ǹdíṣàn rẹ̀ ṣe rí nìyẹn. ilé nọ́mbà wán lóṣù lélẹ̀ ó ń gbìyànjú dáadáa orí kò lè gbìyànjú dáadáa ọba bọ́ sílé ẹni nàmbà tó ẹnlọ́dẹ àtàkùnṣe lónìí sálọ́ọ̀kì yẹn ti pọ̀ jù ó sì wò ó pé káta ọ̀rẹ́ ìsẹ́ni tó lè gbé yọ̀ọ́ lọ abẹ́kúta yóò dé yóò ní kọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bó ti agbára ti di máa wà nígbà wọn ò ké sẹ́ni tí ń bá òsì yíra ọ̀fẹ́ yàwó kan ò rówó kẹrí bàbá tó lọ lẹ́wọ́ ń kì í àwọn èèyàn á sì ẹ̀ mọ̀ ní gbòòrò wọ́n lọ ẹgbẹ́ sùn láti bẹ̀rẹ̀ sí ta yí ẹ̀ bá àwọn obìnrin náà náà ó yà sọ́ọ̀kì ẹ̀sìn wà fún ọ̀rọ̀ báyìí lórí ọ̀pọ̀lọpọ̀ yìí máa ń sọ ìṣẹ̀lẹ̀ pé ẹ̀ ní ìgbàdúgbò sí kan ẹ̀kẹ́ wá ti bẹ̀rẹ̀ ẹlòmí lọ ẹlòmí ò ní ìkẹ́ rárá. tọ́sí ásámà bíi ìwé ọ̀rọ̀ kẹ́kẹ́ tó lọ sí sọ̀rọ̀ lẹ́sìn ní. إلا تطعم قليلا طبعا عليكم الجهل وأنا أريد أن أقول لك ẹyẹ kí ẹ lè máa rí nǹkan tó lọ sí àwọn ọ̀yá rẹ̀ nípa níná lílo wíwọ sọ ṣe bùkátà. ó sì tún lè fi dọ́gba ọ̀rọ̀ ti lè fi dọ́gba tó ti pé ó ti mú àdámọ̀ rẹ̀ pé n gbọ́dọ̀ bá jẹ́ lọ́wọ́ lọ́mọ wọn ò fi tẹ ọjọ́ fẹ́ sí àwọn ọ̀nà lọ. àwọn ọkùnrin kan fẹ́ bẹ́ẹ̀ wọn ti máa jẹ rọra yìí lọmọ òun àtàjẹ kankan náà ni wọn ẹ̀dá díẹ̀ mọ ìbájẹ náà wà lábẹ́kùn lágbà yá ni wọn máa ń sùn wọn máa ń mú ìyá jẹ ike àwọn àbá wọn máa ń béèrè béèrè rẹ wọn ti sóòrùn máa ń rìn lọ́dọ̀ ní nàìjíríà nígbà táwọn akúndọ̀ ìrọ̀rùn bí lóòrùn yìí máa ń rìn lọ́dọ̀ ní nàìjíríà bẹ́ẹ̀ ni ọ̀run máa ń rìn lọ́dọ̀ ẹ̀ wọ́n mọ̀ ìṣètò fífi wọ́n máa ní àìdí òun ní alájẹsẹ́nu ti kí ni ẹnu nù lẹ̀ tọ́ba ti parí ẹni adé tó fẹ́ sọ̀tẹ́ jẹ́ òye mọ́ ẹ̀ka láà wọ́n fẹ́ gbà sàdá tó ka bàbá rẹ̀ ni wàhálà ọkùnrin bí ilẹ̀ ìdí bá tiẹ̀ lọ́wọ́ nìkan lọ. ọkùnrin ti rí àwọn báyìí ìyá lè ti di kí ni ọ̀pá ọ̀sẹ̀ tọ́ba ti di pé bàtà mọ́ ẹ̀sẹ̀ rí nìyẹn ọ̀pẹ́ sàkọ́ra mọ bá ẹbí eléyìí jẹ kó dínkù gbèsè bí lóde ó rí i pé nígbà tí sábọ gbèsè ẹni sọ pé kọ sọ fún yàtọ̀ ìyàwó láti wá sí torí kò ní bọ sí i torí kò ní sí nǹkan sọjẹ mẹ́rin títí ní yẹn kẹ ní lọ́dọ̀ rẹ àwọn afẹ pé ní túbú ìyẹn ní wàhálà kò rọrùn náà ń sọ fún jíjẹ táwọn obìnrin máa ń jẹ yẹn ọjà tí wọn fà ẹ lọrẹ sí yẹn tuntun lórí ẹ tọ́jú níbẹ̀ tó ti di wọn yẹn lẹ́ ìbílẹ̀ tí wọ́n fi tó bá ti tó náà ó ṣe ọkọ̀ sí hàn ó lè ṣe ìbílẹ̀ alhamdulillah mọ̀lùbọ́ tiẹ̀ àbí fífi mẹ́lọ̀ alhamdulillah àwọn ọ̀sẹ̀ kẹ́kẹ́ ọkọ̀ ẹ̀kọ́ láti máa fẹ́ sọ̀rọ̀ ó mọ̀ wọ́n ní kí n tó ilé sí mi ìṣáàlá ọ̀sàbára kà ọ̀tàrà lọ́la abẹ́lọ̀ta àkókò yìí

ìgbà yẹn lọ́sọ̀ tó bá àdìyẹ ti di eléyẹ jẹ́ gbèsè díẹ̀ èyí o lọ́rọ̀ tí mo ti dáhùn kí ní fa àdéhùn bí ẹ̀jẹ̀ ọ̀ká lọ àti gbígbèsè wò lè yóò gbé. bákan náà wọ́n ní aláàjà tó fẹ́ fi hajj tí òsì máa kọ́rọ̀ àwọn ẹni tí wọ́n jágbèrò wọn bá ba wẹ́ nìkan aláràpá ń dá sọ ọ̀tá náà gbogbo àwọn aláràpá yẹn ní tó hajj wọn wọ́n tún ní kọ́ni fún ọdún ọlọ́run gbogbo níjà fún ìlú ẹ̀rọ. bákan náà ọmọ àkọ́kọ́ wọn lọ́dà bíi bàbá àtẹ̀ní ọmọ bíbẹ́ ti rí náà bọ́yá ìnìkà bẹ̀. ilẹ̀ yorùbá ni wọ́n ti máa ń wí bẹ́ẹ̀ ṣùgbọ́n fún ẹ̀sìn ilé orí ká ọ. mo dé mẹ́ríkà fún ẹ̀sìn wọn ní bí àbúrò yéèyàn bí wọ́n ti là lọ́dọ̀. ọ wà ní ipò yíyan ipò ya. ó ní ìgbésẹ̀ abá gbé akọ̀ náà síbẹ̀ bóyá ẹbí ẹ̀gbọ́n bàbá kẹ̀kẹ́ ń ya ni ṣùgbọ́n ife ọmọ àkọ́bí owó àti bàbá ìrọ̀ ó dẹ̀ tó ní oṣù máa gbọ́ àwọn ẹ̀kọ́ wa fi máa sọ pé èmi nìyá rẹ̀ à ìrọ̀ ìyá ìkànnì lọ́jọ́ bí mi àti yín o ní máa sọ bẹ́ẹ̀ bá ti ọba ti sọ pé èmi nìyá aláìsí ìjọba sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ àwọn àmì èmi ni yá bàbá yín hàn ìyá àwọn méjèèjì ti kú ìrẹ́ mi àti ìdájọ́ náà lọ́jọ́ sí wa. tó o lè dá mi kẹ́yìn tó sọ ìwọ ìyá kẹ́lẹ́ ló fi rà tó èèyàn yẹn bẹ́ẹ̀ tó bá àdìyàn ti rí káwá bọ̀ bá wa ṣe kí mo bàbá mi gbé yọ pàṣẹ àbọ̀ pàṣẹ rẹ̀ ní ọ̀sẹ̀ má ṣe hà àti bàbá sọ dáadáa ló kù láti fọwọ́ tó o rí lára rẹ̀ mo bá àdìyàn ti yé wọ́n bá ṣèkà abdullahi jabata àfihàn ọ̀pọ̀lọ́ nígbà tí àwọn ọmọ ìyá tí wọ́n lẹ́lẹ̀ ìní àti wọn ìta wọn ti lẹ́kọ̀ọ́ wọ́n á mọ tọ́pìkì ọ̀rọ̀ bọ̀dá wọn làwọn fẹ́ kọ́ ọ̀rọ̀ ìyẹn mọ̀ ọ́dọ̀ àti jabata ìdí náà làwọn fẹ́ kọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ àlọ́ ṣé ìwà ni pé tó ń sẹ́ni káwọn sọ̀rọ̀ lé lórí yóò máa dàbí ibà ní sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹtí yẹn ò rí bí yẹn ti lè fà yẹn kà ó. tọ́wá ni pẹ̀lú máa yìí fún mi létí wá sí owó òwò mi pa rẹ̀. ó ní sọ́ọ́rẹ́ ti yìí ìta bá fẹ́ wo pé ọjọ́ orí yákẹ́ náà bákẹ́ náà lọ́ọ́ bá wọn twenty years lọ́gbà lọ́wọ́ àwọn. ogún ọdún ní bẹ láàrin àwọn àti ẹ̀. ẹnikẹ́ni tó gbóhùn yẹn bí lọ́mọ ẹnikẹ́ni tó gbé wọn bá yìí fún àti ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka wọn á tẹ̀ sọ̀ ẹ̀ka ọmọ pa ọ̀dà wọn nígbà mi máa rí bẹ́ẹ̀ lórí pé ọjọ́ oníyàn sáké ẹ̀rọ bí irú àwọn tí wọ́n máa ń dé àwùjọ pọ̀ jù wọ́n lè bímọ bí ìjọ ní ìjọba ọdún kan lọ ìjọ sì ti wà ní ẹbí lẹ́gbẹ̀ẹ́ sílẹ̀ bóòlù ẹ̀ lè di tó nípa bẹ́ẹ̀ tó kọ́ dàbí bàbá kò sì dàbí ìyàbọ̀ bá jókè kéèyàn bá yàwó yàwó ti palapala bóòlù yẹn ó ti wá forí ah, ni tọ́lá ọ̀gá ti kọ́ láti sẹ́nu ẹ̀ bọ̀dù máa wá fún ìdí ọlọ́ọ̀ ọ̀dọ́ díẹ̀. àwọn kan máa dojú wúrúwúrú tó bá ti rí i. bọ̀dù máa fún ìdí ọlọ́ọ̀ ọba àti dáadáa pẹ́rọ́ lọ́wọ́ ọba àti ìjọba lè forí jọ. àwọn nǹkan tí máa ń dá wàhálà alẹ́ nìyẹn ẹlòmíì ò kò mọ̀ tún mọ́ táwọn. a sọ pé gbólóhùn tó bá wáyé láàárín ẹ̀dá fẹ̀dá àfi kí yẹn lọ sí láti pé mo ti jẹba ìmọ̀ kí n ti lù yàn. yẹn lè pa tàbí kó tó fún pàtó mi nìyẹn fi kó ṣe ó sì ti wáyé ti wáyé rè. ọ̀rọ̀ ti ìwọ náà bá ti lọ fẹ́ fẹ́ fún báyọ̀ lé jẹ́ lọ́wọ́ á lọ bẹ̀ ẹ̀yin máa fún àpọ́nlé ẹ̀ bójú rẹ̀ ń sìn ọ̀gbìn tí mi ti rẹ̀ wọ́n ti pa. àgbàdo lọ́sọ̀ tó sọ̀rọ̀ ẹ̀ mọ́tò àìsàn yẹn kó yẹn ti bọ́ yẹn ìyẹn fojú hàn òjijì ẹgbẹ́jà ẹ̀ka mọ́tàmọ́tà ẹ̀rẹ́ ti di pẹ́ olè tọ́jú kan ẹ̀sọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tọ́jú kan àmúfi ẹ̀ka kò ní ṣe ìgbọ̀n ní mú wa. èmi ò fi àfúrà nígbà ẹ̀ wulẹ̀ fúra ní ibi tí mo mú mọ̀ ìyẹn mi ọ̀pọ̀ owó díẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ogún yẹn lẹ́yìn ọ̀gbọ́dọ̀ lọ́wọ́ bá ọ bá a tọ́jú ẹ̀rọ mo ní sọ fún yín ni mo òkú ni wọ́n wá lórí ọ̀rọ̀ yìí tó ọba ti lọ́dún àwọn akọ̀lẹ́jọ ọlọ́run kó kọ̀lẹ́jọ. bákan náà wọ́n ní ìdáná fẹ́ fẹ́ lé ní oṣù mọ́ ẹ̀ ní fámìlì tó dẹdẹ ní gbọ́dọ̀ bí àfihàn kó bí lójú kúlà àti wọlé. àìsí àwọn ìlú ìjìnlẹ̀ jù bẹ́ẹ̀ lọ táwọn ọmọ tó mọ̀lẹ́bí ẹ̀sìn mí ìlú oṣù mọ́ jù bẹ́ẹ̀ yẹn lọ lórí wá sí ìdílé àpọ̀ mo lè lè mí ẹni wọn bá èèyàn mi ní sọ lórí ẹ. bákan náà tí ìmọ̀lẹ́bí yẹn bá yà kó bí àkóni yálà àwọn ẹlẹ́gbọ́n lóru ògùn ọjà tó bòyí ìyẹn lè kan mọ̀lẹ́bí yẹn tó yà bẹ́ẹ̀ bá wà fà tó máa ń sìnkú àtẹ́lẹ́ àsìkò wọn tó lọ. bẹ́ẹ̀ lè pàṣẹ ó lè pàṣẹ níbi aburú yẹn nìkan ṣùgbọ́n tí ọlọ́ba rẹ̀ tọ́ba yẹn tó wọ́n máa wọn bá bá ti di owó fún òkú àtẹ́bí tó bẹ́ẹ̀ sí tó òní ìdá ló àbẹ́ ẹ̀kọ́ jọ́lá tí ó lè wò fún òní ìgbà tó bá ti di àwọn dákúrò yẹn kò ní ìdá ló tó láàrin ẹ̀rọ yìí. bákan náà kí ìyẹn rókèlè tó fi náà ti nítorí pé àlè ìwà lórí ẹ̀ ẹsẹ mọ sọ fún mi láti ìṣọra fún mi àwọn oṣù wa wà káyé máa wò بخلاف تبع نذرة نذرة فإن لك الأولى وعليك الثانية أما هو وصول له يعني من ضاع تجمع من العالم ترى فقطه قديس طبعا تلاقي في جزء كثيرة قلت وانا حديث صلى الله عليه وسلم في كفاية الإسلام جزء من أمر الحاجة قلت تعطيه مرمى على جزء إما قال وأن العين من أول يوم ولا ìmá wò onílẹ̀ lásán bá bá wò. kí ẹ rúfin kó tó kí á ọmọ tẹ̀lé ilé léyìí wọ́n lè mọ̀ kó ti wọ̀ dáa olùsè ẹ̀ wá polisi ọ̀lọ́ ọlọ́run àwọn polisi ọ̀ ṣùgbọ́n sì ni ojú. ẹ wá rí ọmọ ìsìnà pé báwọn ìyá àti bàbá ẹ̀ pálapàla wọn fi kì ṣé ẹ̀jẹ̀ ń bẹ lọ́rùn ọ̀sẹ̀ ń bẹ lọ́rùn ìbọn ṣé ẹni tí ọjọ́ bàbá ti fẹ́fẹ́ tó lè ṣe wà ní ìbò lè ṣe torí wọ́n sọ yìí pé ọmọ ọdún náà lè fi lè máa bá bàbá ẹ̀ ní ọba ti dájú àwọn àyíká tó ń ní ọ̀rọ̀ fún ọ̀pọ̀ ara nípa àléébì ọ̀dọ́ ẹ̀ ẹ̀wọ̀n pàápàá kan bẹ inú tèjọ́ ìgbésọ̀wà nínú ìyẹn ti ṣẹlẹ̀ tó tó ṣe bá àtẹ̀lẹ̀ sọ̀rọ̀ wá àtàlà dé. ẹni yìí wá sí ó gbé nẹ́bílà lékè ṣe dáadáa sí ìyá rẹ̀ nẹ́bílà ni kì í sọ̀rọ̀ ẹni ọ̀. ọwọ́ ń ṣe nẹ́bílà lọ́wọ́ ìyá rẹ̀ wá sọ pé jùrẹ́ẹ̀dì wọ́n ní kò káàkà sí ẹ̀ ni wọ́n sọ pé ó mi wọ́n sọ láti ìyá mi ní máa ti ń mí ṣe ń dá lọ́wọ́ àti mi máa bá ọ lọ bàbá tó kún ọ̀rọ̀ wọn bá lọ. ìyá sọ pé jòlè mo ní ìdí rẹ̀ ẹ máa wọ ya wa ẹ̀yin tẹ́ ní ìyàtọ̀ lọ́wọ́ ìjẹ́ ìṣẹ́ra lọ́rùn àbẹ́bí ìṣẹ́ ìṣẹ́ra ìṣẹ́ra ọlọ́jẹ́ ìṣẹ́ ìṣẹ́ra lọ́rùn lọ́rẹ́ ni wọ́n tó bí ọjọ́ wọ ọ́ wọ́n bá tó sí ẹ̀ lọ́rùn báyìí. ìyá tó dúró pé jòlè jù mo ní ìdí rẹ̀ ọba sọ pé ó ní wọn sọlá ìyá mi ní pè ní iye wọn lè fi ń pè wọn ní ibi ìpín lọ́wọ́ ìtẹ́bílà ọba tó pè sí wọn lẹ́ẹ̀kẹta á inú ṣe bí àjì mo fi ṣe lẹ́kọ̀ọ́ níjẹta àwọn alájẹ àwọn ẹ sọ́ra fúnṣọfúnṣọ ẹ sọ́ra fọ́lọ́ nínú ẹ̀yìn bí ìlà níjẹta ọmọ ní alájẹ àwọn gbogbo ń jẹ́ lẹ́sìn ó ti fọ́ ọmọ yẹn ló ń jẹ́ rẹ ọmọ bá nínú ọ̀jẹ̀ jẹ́ sí agbélẹ̀ ọba sí ọba sí pé ọmọ pé kò ní jẹ mi ẹ̀jẹ̀ mọ́ rẹ nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti jáde láyé. bí a ti rí bí ọ̀rọ̀ líle sọ̀rọ̀ nìyẹn ibi ọlọ́run mọ̀lá tóbi ọkàn mi ni ọlọ́run bá ti pa hàtà torí ẹrú àìmọ̀ mẹ́ta tí ó fi kàtẹ́wò lọ́dọ̀ àwọn àtẹ́wò yẹn wọ́n ti kàtẹ́wò àbá àtijọ́ ti dẹ̀dẹ̀ rẹ̀ àdédé làtẹ́wò lórí olórí wáyé ọba ní àtẹ́wò ọba lórí sáfù ọlórí ọlá àbá ní. láàrin àìlọ́lá àti ewu àìwọ́ ní ìrètí nínú bí ìrẹ́lẹ̀ ògbó wọn mọ́. táwọn ẹ bá kó gbogbo sáfà lórí ìjọba ní gbogbo owó gbogbo sáfà àtijọ́ ìgbà tó ti sa oyún ga oyún ti bíbí ó bí mọ báyìí àbá bá ní wọn sá wọ wọn gbọ mọ wa àbá wa mú ọmọdé kan olùkú ọmọ ní dodo mọ́ni abud làǹbà bẹ́ẹ̀ tó bí ọmọ yẹn ọmọ yẹn mẹ́wàá ní ọmọ tó sọ̀rọ̀ kéèké làǹbà bẹ́ẹ̀ ọmọ tí bàbá òun ti àtàrà ẹ̀jẹ̀ bí máa ń sinmi ń yìí ẹ̀rọ bí àwọn fúlàní ààrẹ ẹni máa ń kiri káàkiri pé èyí tí máa ń tẹ̀lé bí èyí ń dẹrẹ lọ́rẹ́ sí ìlànà ìwọ̀n làbọ̀ wò. wọ́n ní ẹ́ ṣé tó lè bá a bá a. ìfẹ́ ijó ní ìlọ́jà ń lára pa ìta alábí àwọn ẹwà tí wọ́n padà sọ ní ìjọ sí mímu wọ́n kí ìsì àfa àwọn òfìgbó ìlú àfa ti bẹ́ẹ̀ ní báńkì lónìí ibi mo wá sí lọ sí ìlú wọ́n la tó sí náà yóò ṣàkóso àti àdé ní ọba ti dá sí tó gbàtẹ náà lọ́dún ní ìwọ̀n tó yẹ kí òun náà lọ́sà àtàyàn ìyá rẹ̀ náà tó fi bí náà. ọ̀rọ̀ ti ẹ̀ mọ̀ fáwọn ọ̀gá tí wọ́n ní kọ́nà òkú yóò tún aṣọ tó ń kẹ́kẹ́ òṣè kí níkẹ́ pẹ̀lú ẹ̀ ní ilé ẹ̀ tó yìí. àti ẹ̀ láwọn afá náà ẹ̀ máa sọ́ra fún ìdájọ́ ẹni tí ò ní ìdìbò túmọ̀ pé ayẹ̀rẹ̀ ti burú pápátá ẹni wo tó yìí ti bá dájú yọ máa jáde kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ajẹ́rìí wọn padà parí ẹ̀ pẹ̀lú kí náà pẹ̀lú níta. mo rò bóti irú bàbá yẹn náà lè ṣe bàbá ẹ̀gbọ́n náà ló kúkú ní nǹkan rẹ̀ ẹ̀kúnlẹ̀ ọlọ́kànlọ́kàn lọ àlẹ́ ti jẹ́ wọ́n lè ká ẹni níbi lóyún ẹni òwe kí ni wọ́n lè ká ẹni ọ̀gá ẹ̀kọ́ wà ẹ̀ وصلى على محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك